نرحب بفضيلة المحاضر إلى هذه الجلسة المباركة فنسأل الله سبحانه وتعالى أن يجزي شيخنا خير الجزاء في الدنيا والآخرة إنه ولي ذلك والقادر عليه أتفي أكوكوي كيما ولدان لقوا ipe wọ́n tún káàbọ̀ sí àyè àpọ́nlé tí a tún kí wọn láti ń dẹ́lọ́ wọn balẹ̀kẹ́lá kí ó dákun kọ́ ọmọ bá wa pẹ̀lú àwọn àfa wa gbogbo ìlà kíkà wọn lórí ọ̀nà ẹ̀sìn yìí kọ́ lọ́kọ́ bá kà sínú òsùn wọn ṣe rí wọn jẹ́ gbọ́dọ̀ lọ́kẹ́ àmọ́ gbogbo àwa tí a sì ń fi tá à ń sílẹ̀ náà wá ọlọ́run ní dùn ẹni kọ̀ọ̀kan wa ní ládá. ní báyìí níbi tí a dúró sí ní ìjẹjọ ibẹ̀ náà ni a ti máa tẹ̀síwájú lónìí pẹ̀lú ìyàdá ọlọ́run níbi báàbù min àdábìkọ́dọ̀ ilẹ̀ hajj qala al-mu'allif رحمه الله تعالى فإذا قضى حاجته استجمر بثلاثة أحجار ونحوها تنقي المحل ثم استنجى بالماء ويكفي الاقتصار على أحدهما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى والصلاة والسلام على رسوله المجتبى وآله وصحبه ومن والاه هذا قسم أولوبا ọba tó ṣẹ̀dá gbogbo àgbáńláyé lápapọ̀ ajẹ́rìí pé ọlọ́run ọba allah ọ̀kan ṣoṣo lọ́lọ́run níbi dídá rírè títọ́jú ẹ̀dá níbi àwọn orúkọ àtàwọn àròyìn ọlọ́run ọ̀kan ṣoṣo lọ́lọ́run ọba níbẹ̀ ajẹ́rìí pé ànábì wa Muhammad ẹrú sì yìn ọlọ́run ọba ní í ṣe òjíṣẹ́ ọlọ́run ọba pàtàkì ló tún jẹ́ à ń tọ́lé àlékún ìkẹ́ àti ìgbé ọlọ́run fún aṣíwájú rere ànábì wa Muhammad àtàwọn ará ilé rẹ̀ àwọn ẹ̀mẹ̀wá rẹ̀ àwọn tàbíyìn ẹnì kọ̀ọ̀kan wa náà ọlọ́nṣẹ́ wa ní ẹnì ìkẹ́ ẹnì ìyọ́nú sí. yorùbá bọ̀ wọ́n níbi tá a bá roko tì sí ibẹ̀ náà là á fàbọ̀ sí. níjẹjọ à ń sọ̀rọ̀ nípa àwọn ẹ̀kọ́ yáàyì èyí tí islam ti ọ̀là kalẹ̀ fún wa tábàfẹ́ bíyà bùkátà wa bóyá afẹ́ṣẹ̀yọ ni àbá fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀ àwọn nǹkan wo lọ́tọ́ àwọn nǹkan wo ní ọ̀tọ̀ ibo la lè dojúkọ ibo la lè dojúkọ àdìsí kan wá tó ní a máa kọjú sí kíbla tàbá ń tọ̀ àbá bá ń ṣe ìgbọ̀nsẹ̀ ta fún wa rí kwanabi gan tó ní ká má ṣe bẹ́ẹ̀ ọmọ tó ń dẹ́yìn kọ kíbla nígbà tí ń bí abùkátà rẹ̀ a ti sọ àlàyé nípa báwo ni a ṣe forí àdìsí méjèèjì bó láti forí ìkókó rẹ̀ sọ́ọ́dún. ní ìtẹ̀síwájú nírọ̀lẹ́ òní lágbára lọ́hùn. قال المؤلف رحمه الله فإذا قضى حاجته استجمر لثلاثة أحجار ونحوها أفواني إذا قضى حاجته bíyàn bá bí àbùká téèyàn tán bóyá ó ṣe gbọ̀nsẹ̀ ní àbútí ẹ̀ṣẹ̀ yọ. irú ẹni báwọn ó gbọ́dọ̀ yàtọ̀ sáwọn tí wọ́n ṣe lẹ́sìn Islam látàrí wípé ìfẹ́jìmárọ̀ bíi tàlátàtì ahjar òkúta mẹ́ta tàbí nǹkan míì tó dàbí òkúta bíi ewé aṣọ toilet paper àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí ó fi nu ojú ibi tẹ́gbìn tó ti jáde ẹ̀ẹ̀mẹ́ta òkúta mẹ́ta lèyìn ó lò láti fi ṣe lẹ́yìn pẹ̀lú májẹ̀mú kó ṣe pé ẹlẹ́ẹ̀kẹta ọmọ kò sí orípa ìtọ̀ àbí ẹ̀gbin kankan mọ́ lára rẹ̀ làbá fi sọ pé tóńkìl màhálà tí ó sọ àyè ẹ̀gbin tí ó sọ di ntọ́mọ́ lẹ́yìn náà fún màsánjà bìnnà lẹ́yìn tó bá fi ewé aṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá inú ibi tẹ́gbin ti jáde tán ìsànjà àbèlìmọ́ kó tún wá fi omi kó fi tẹ̀lé. wọ̀nyẹ́ fi alìkìsọ̀rọ̀ alá àhàdínà bẹ́ẹ̀ bá wá fi máa lórí pé ọkàn ra nìkan ìsìnjáwò ni kéyìn ó lómi kéyìn ó fi tún bí tẹ́gbin ti jáde kéyìn ó fi tún ṣe istijmar oníkálu bí ewé aṣọ àkísà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti fi tún ibi tí ẹ̀gbin ti jáde láti lè dàbí sọ́ọ̀dì mímá. afáwa ni bẹ́ẹ̀ bá fi máa lórí ẹyọ kan nínú méjèèjì kò sí ètò burú ń o. yẹnni bí bá tọ̀ tán ètò dáa jù oníkéyìí ó ṣe jámọ́ láàrin istinjahu àti alistijmar tí yọba wa ti jámù láàrin wọn ìyẹn ọkọ mú òkúta tàbí ewé tàbí aṣọ toilet paper ìyẹn ò fi tún bí tẹ́gbìn ti jáde ìyẹn ò fi tún ṣe ìyẹn ò fi sọ di mímá tí yọba wa ṣe bá ń tán kọ́sẹ̀ ìwà tábà kó lomi ẹni tó méjì ń lọ́dà jù tí yọba yìí ṣe kánú méjèèjì náà kò sí ètò burú ṣùgbọ́n tí yàrá wa ní ṣe méjèèjì èyí tó dáa jù tó yẹ kéyìn ó ṣe ó ní alìsìnjá kéyìn ó fi omi kéyìn ó fi tún di tẹ́gbìn ti jáde kéyìn ó fi tún ṣe. màtí yàrá lómi náà òkúta lèèyàn lómi ewé ni kò sí ìtúnyàn lómi bẹ́ẹ̀ téèyàn ò lọ ọjọ́ tí a fa wa tí wọ́n sọ níbí. àwọn afọ wa ka àwọn májẹ̀mú bíi márùn kan léyìí tó ṣe wípé kò gbọ́dọ̀ má pé lára èèyàn tí yẹn bá fẹ́ ṣe ìfìjìmáàr omi ilé yẹn fẹ́ lò ní àbókúta májàmú bíi márùn adakọ ìkíní bẹ̀ ni pé na tọ́yìrán fọláyà sẹ́hùn bí nájìsìn ewé tá a fẹ́ lò tá a fẹ́ fi tún ojú ara ṣe ó gbọ́dọ̀ jẹ́ pé nǹkan má ni kò na mùbáhà. bóyá mi lọ fẹ́ lò ní àbí nǹkan míì ó gbọ́dọ̀ jẹ́ pé nǹkan lẹ́tọ̀ọ́ nù sẹ̀ríà láti lò ní yẹn ni kómi tó ọba jágbà èyí fi tábà o bíyàn bá yí tábà àtọ̀ wá sàlùwàlà tó ṣèjọ́sìn ọ ní ẹ̀san kó ṣèjọ́sìn fọlọ́run ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ pọ̀ já nǹkan gbà ẹ̀ṣẹ̀ wọn wà ń bẹ̀. Usama. jẹnẹtọ ní tẹdẹ tẹdẹ kù. májèmọ ẹlẹ́ẹ̀kẹta àyẹ̀kúnà munazifan lè mọ òde àrìn nàjàsà níta bá fẹ́ lò láti fi tún ibi tẹ́gbẹ̀ẹ́ ti jáde tá a fẹ́ fi tún ṣe ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tó mọ́ tó lè sọ àyè ń di mímọ́ lápèjọ ní ìsìn ọ̀pá lámbá bó ti lè wù kọ́ mọ́tò tí ẹ̀ fi tún ojú ara ṣe bóyá ìtọ̀ ni àbí kíní yóò kàn máa yọ ni bẹ́ẹ̀ náà ni táìsì oní òṣè lò àti kárí òkúta ewé pépà toilet paper àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. májèmọ́ ẹlẹ́ẹ̀kẹrin aláyàkúnà abdomen ìtàbà fi nù dí kò gbọ́dọ̀ jẹ́ igun. ìtí òfin ní jẹ́ igun ni wípé oúnjẹ àwọn àǹjànú òǹlẹ̀gún jẹ́ nígbà wọn bá wá fi nùdí tẹ́ ìgbà tá ẹjẹgbọn rẹ̀ tàtọ́ wá tó fi nùdí ajẹ́pọ̀ ò ti ba ẹran jẹ́ fáwọn tí a fẹ́ jẹ nù. wọ́n lè rọ́ òta ìtaàbà kan wá lò ẹgẹ́ bí nta fi tún ojú ara ṣe kò gbọ́dọ̀ jẹ́ ìgbẹ́ ẹran ìbá àti gbẹ̀jú bẹ́ẹ̀ lọ́kọ́ dàbí òkúta bá jẹ́ pé ìgbẹ́ ẹran ni èèyàn gbọ́dọ̀ lò kí ni díẹ̀ torí àdìsí Salman al tí ó gbà wá. قلنا أن رسول الله صلى الله عليه وسلم أن نستقبل القبلة لغائف Ànábì ṣe lọ́wọ́ fún wa ó ní ká má dojúkọ kíbla o nígbà tá a bá ń ṣe ìgbọ̀nsẹ̀ àwòbá ó lè ní abá àti ẹ̀ ń ṣẹ̀yọ ni Ànábì ní a máa ṣe bẹ́ẹ̀. àwọn àna sẹ́ńjì abiliyamin bẹ́ẹ̀ lànàbì tún kọ̀ fún wa ó ní a máa fọwọ́ ọ̀tún tá a bá o àwọn nàṣẹ́ǹjì àbí àkọ́là mìtàlátà ti ahjar bẹ́ẹ̀ náà ló tún kọ̀ fún wa ó ní tó bá jẹ́ pé àbárò mi tá a fẹ́ fi tún ibi tẹ́gbìn gbà jáde tá a fẹ́ fi tún ṣe ká má jẹ́ kúkúta bá táàbà lò ká má jẹ́ òkèrè sí mẹ́ta àwọn ànàṣẹ́ǹjì àbẹ̀rọ̀jì bẹ́ẹ̀ náà lọ́kọ̀ fún wa ó ní ká má fi ìgbẹ́ ẹran ká má fi nu ibi tẹ́gbìn ti jáde lára ká má yìí nù àwòdì àádùnmí bẹ́ẹ̀ náà lọ́kọ̀ fún wa ọlá àgbọ̀dọ̀ léegun hadithi yìí imam muslim lọ́gbà wa. májèmẹ́lẹ́ karùn-ún allah yakuna shay'an muhtarama gbogbo nta àbálò tá a fi tún ojú ara ṣe kò gbọ́dọ̀ jẹ́ nǹkan tó lọ́wọ́ bóyá dìtì ní àwọn bẹ́ẹ̀ bóyá kùránì ní àwọn bẹ́ẹ̀ ìyẹn ni pé kò gbọ́dọ̀ jẹ́ ntọ́lọ́wọ́ ntọ́lápàlẹ́nu sẹ̀ríà kò gbọ́dọ̀ jẹ́ wípé ńlá máa wá fi ṣe ìmára lára nǹkan tó wà mọ̀sítárọ̀n òní bí oúnjẹ má torí pé sẹ́mi náà kú sí ayé àdìdẹ̀rìn fifty fifty naira ní à ń tà kọ́ ajé pé lọ́wọ́ àfi tábà sòkò lẹ́tọ̀ àyẹ̀bẹ̀ tí ẹ kọ́ à omi òru mi jàre búrẹ́dì tí mo jẹ kulẹ̀ kan ọwọ́ àlọ́ fi tójú ara sí sòkò lẹ́tọ̀. àwọn wàrà kìnnì kó ti bà fi ìṣe ọ̀hún bẹ́ẹ̀ náà ni èyíkéyìí nu pépà tí wọ́n bá kọ nǹkan tó pé ní tí wọ́n kọ́ ọ́ bẹ́ẹ̀ ń ni ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ànábì tẹ̀fsíìrù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú àwọn ewé báwọn èèyàn gbọ́dọ̀ lò ó láti fi tún ojú ara ṣe. àjẹpẹ́ májẹ̀mú márùn-ún ìkíní bẹ̀ nìkan yẹ kó nà tọ́ yẹrọ kọjá ntọ́ mọ́ èèyàn gbọ́dọ̀ fi ewé ẹlẹ́gbin pípà ẹlẹ́gbin èèyàn gbọ́dọ̀ fi nù dín. àyẹ̀kú nà mú bá a hàn ewé eléwé fàìpẹ́pọ̀ ń bí pàtó ọjà gbà bómi olómi tó ọjà gbà èèyàn gbọ́dọ̀ lò láti fi tún ojú ara ṣe wàá yẹ kó nàmúnà bífà nítorí ọ̀fẹ́ ló ń kọjá pé nítorí lè mọ nǹkan ni táìsì ní ìsìn lápèjúwe tọ́ba fi na nǹkan ọmọkùnrin lápèjúwe yọ kàn máa yí lọ yọ kàn máa dá yọ kàn máa dá ni kò lè nà bọ́fà rẹ̀ kò lè sọ di ntí ọmọ. bákan náà egbò ẹran èèyàn gbọ́dọ̀ lo. egbò ẹran èèyàn gbọ́dọ̀ lò mọ́jàmútọ́ka ẹ̀ ni pé kọ́mọ̀jẹ́ pé nǹkan tó lọ́wọ́ tó lápàlẹ́ ilẹ̀ yẹn wà á lò láti fi tún ojú ara ṣe. ọ̀pọ̀lọpọ̀ àdéhìí lọ wá látọ̀dọ̀ jíṣẹ́ ọba sallallahu alayhi wa sallam léè tí ń sọ nípa pàtàkì kásátaba ti tábà tàbí tá a yàgbẹ́ kárípà tún ojú ara ṣe. àwọn yorùbá yìí sọ pé bálágbẹ̀dẹ bá ń fi ọmọ owó tí bá fi ń lu irin lójú kan náà ó ní tó fẹ́ gbà lọ́wọ́ irin ni. níta lò ní pé mali hikmatu minal istinja kíláàsì rí tọkọ tábà tọba yàgbẹ́ fún tábà hikma wo ni bẹ́ẹ̀ ọgbọ́n wo ni bẹ́ẹ̀ àṣírí wo ni bẹ́ẹ̀ àwọn afáà kà á bíi mélòó ẹja mú bíi méjì wà mbẹ ìkíní àtàtọ̀hòrò wà ìzálàtò nàjàsà kó lè bàjẹ́ pé mùsùlùmí ó yàtọ̀ sáwọn tí èsì mùsùlùmí kó o lè wà lórí ìmọ̀ra ntọ́jẹ́gbin tí mẹ́lá rẹ kò lè bá mú kúrò ní. torí pé bùsùn yọba kírun nínú àwọn májẹ̀mú oníkọ́jẹ́ pé ààyè ibi tó ti kírun yóò mọ̀ aṣọ ti ẹ gangan yóò mọ̀ ara rẹ gan ọ gbọ́dọ̀ di mímọ́. olóòfù jẹ́ pé ọmọ tí wọn ò bá dákó fún tó ti bàlágà tí bá ń kírun ìrun tó bá ń kí kò ní jẹ́ tẹ̀wọ́ gbà wájú ọlọ́run. torí kò sí bó ti fẹ́ gbọ̀n gbọ̀n gbọ̀n gbọ̀n gbọ̀n tó ìtọ́wò sì máa bẹ lábẹ́ awọ ètò gbòó nǹkan ọmọkùnrin yẹni pé ikùn aláwọ̀kọ́ ni o ìdí pàtàkì tí a fi ní ká bá tọ̀ abá yàgbẹ́ kárí wípé akánbẹ́ láti máa ń pè ní àwọn àfàgbà kíkánbẹ́ yẹni pé ká tábà pẹ̀lú omi tàbí ká lo nǹkan míì tí èso mi bíi pépà òkúta èkísà kárí pa àti tún ojú ara ṣe nǹkan àkọ́kọ́ nu àtọ̀hárọ̀ wà ìzálà tó nàjásà nǹkan lẹ́ẹ̀kejì anabọ́fàtù kálíbà máa wà ní mọ̀ntótó ìmọ̀ntótó islam dínú nabọ́fà ẹ̀sìn mọ̀ntótó ni torípé lọ́wọ́ bá gangan nù hadith inna Allaha jamilun yuhibbul jamal ọlọ́wọ́ bá yín ọba tọ́rẹ̀ wà ní àmọ́ àtàkìyàn ṣe nǹkan tóní tóní tóní tóní bàtà níbi ń sọ nípa ìgbéraga arákùnrin kan bá níbi ìpẹ̀tọ̀ ilé òjíṣẹ́ lọ́n àrọ̀ ẹ̀yìtà rọ́jùlá kí ló fẹ́ sọ fún mi nípa arákùnrin kan tó ṣe wípé ó sàmà ń fẹ́ kí gbogbo nǹkan kọ́ sàmà má ni tọ́ba wọ bàtà yọ̀bẹ̀ kọ́ mọ́ tọ́ba wọ sọ yọ̀bẹ̀ kọ́ mọ́ eléyìí náà tí òsì náà gbéraga bá ń eré òjíṣẹ́ lọ́hùn lànà mi fàá dá lóhùn wípé eléyìí òsì náà gbéraga o ọwọ́ aṣọ ti ń jẹ́ ìgbéraga ó sì wá ṣe àlàyé ẹ̀ fún un. yẹnni pé hikma ẹlẹ́ẹ̀kejì ìdí pàtàkì ẹlẹ́ẹ̀kejì tí a fi ní tabatọ̀ kátàbà tabaṣègbọ̀nsẹ̀ kárípà ànùdí tàbí ká fi omi ká fi tún ojú ara ṣe an-nadhafa torí ìmọ̀ntótó ni o. wal-bu'du an musabbibatil amrad àti ká lè bá a jìnà sí gbogbo tó bá lè fa àrùn pátá ká lè bá a jìnà sí. àwọn ebola látòjúwe táìmù tó fi wá ọlọ́mọdé àrímáwò ẹni tó bá jẹ́ mùsùlùmí tòótọ́ ọ̀la ìbọ̀lá ò lè mú. sọ̀rọ̀ tí ń kọ́ ṣe mùsùlùmí ti yanjú ẹ̀ ń jẹ́ bọ́tọ̀ yóò tàbá bó ti tàbá tàn yóò tó fomi fọwọ́ àtẹ́sẹ́ aránjẹ́sì ni máa ń fa ìbólà lára ẹni pé bí kéèyàn ọ̀tọ̀ kọ́ máa tààbà bí kọ́ tààbà dandan kọ́ máa fọwọ́ gbogbo ẹ̀ mùsùlùmí sì ń ṣe. yẹn ni pé ànàbọ́fà torí ìmọ̀ tó tó ni o wàlúbọ́ọ̀dù kálíbà jìnnà sí amọ̀sọ̀dẹ̀dàtọ̀ amrod gbogbo tó bá lè fa kí àárẹ̀ ò séyàn pátápátá. fẹ́yìn àwọn nǹkan bẹ tó ti wí pé wọ́n kọ ṣíṣe rẹ̀ fún wa nígbà tá a bá fẹ́ bí ya bùkátà bóyá a fẹ́ ṣègbọ̀nsẹ̀ ni àbá àti ẹ̀fẹ́ ṣẹ̀yọ̀ lọ́la ti ń kọ́ léyìí tó ti pé ó sì gbajúmọ̀ pọ̀ lọ́dọ̀ wa alkalamu hàlà kọ̀dọ̀ ilẹ̀ hajà kéèyàn máa sọ̀rọ̀ lásìkò gbà téèyàn ń tọ̀ tàbí tí ń yàgbẹ́ lọ́wọ́ kò dára rárá. àwọn ọmọ kan àtọ́bàtà làákàrí tàbí kọ́ máa tọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ rẹ̀ tó dúró mò ń bọ̀ mò ń tọ̀ lọ́nà ni o àbò tí a rí ń tí ibrahim ọ̀sẹ̀lẹ̀ kan ni àbí kíníkà àbí kíníkà níbi tí ń tọ̀ so eléyìí ò lẹ́tọ̀ọ́ yẹn ni pé yóò kara o ẹ̀yìn dàkọ̀dọ̀ ilẹ̀ hajjá sí alkalam ẹjọ́ títò ọ̀rọ̀ sísọ láti gbà tí ń bí àbùkátà lọ ẹlòmíì bọ̀ bá lọ yàgbẹ́ ní gbogbo orin ayé ìpátá bídí ti ń yàgbẹ́ ní oṣù kọ́tà gbogbo sìgá tó fẹ́ mu gbogbo ọ̀rọ̀ tó fẹ́ sọ bídí ti ń bí àbùkátà ibẹ̀ náà ni ó ti sọ sọmọtà yìí pé bùkátà kan àbó mi kò sí tó burú èèyàn lè sọ̀rọ̀ sẹ́ẹ̀bù ti yàgbẹ́ lẹ́jọ́ kan bá yọ sí àwọn olè fi gbé tá o yá kébù sí ọmọ ìgbàgbọ́n ti ní kọ́ ọmọ sọ̀rọ̀ sọ̀rọ̀ níbẹ̀ kílótà fi ní sọ̀rọ̀ lè ibn Umar radiyallahu anhuma anna rajulan marra bin nabiyyi sallallahu alayhi wa sallam wọ́n níjọ́ kan òjíṣẹ́ náà bá ń tẹ̀ lọ́wọ́ arákùnrin kan wá rí kọjá lẹ́sùn gbàtà nàbí ń tọ́ lọ́wọ́ fasalama ala nabi sallallahu alayhi wa sallam ọba salama sanabi falam yarudda alayhi anabi ọ̀dà ló ń salama. lásìkò táwa wáyé ẹnjí ń tọ̀ gan-an oní ọ̀kọ́ kí wọ́n tọ̀ lọ bí ẹ̀ lẹ́wọ̀ ẹ̀ káàbọ̀ wọ́n ti lásìkò ẹ̀ ń bọ̀. yẹnni pé ẹnjí lọ́wọ́ kò gbọ́dọ̀ sọ̀rọ̀ lásìkò àti ọ̀ ń tọ̀ lọ́wọ́ lára àwọn nǹkan tí wọ́n kọ̀ fún wa láti ṣe yẹn lásìkò bàtà bá ń bí ya bùkátà lọ́wọ́ albáwòlò yẹn bàtà bá fẹ́ bí ya bùkátà albáwòlò fi ṣokókè wálìjọ hẹ́rì kéèyàn tọ̀ sínú o àbí kọ́ yàgbẹ́ sínú o àbí ọ̀rẹ́ ń ṣe mí àwọn àfa àmọ́ tẹ̀ fẹ́ràn rẹ pọ̀ wọ́n ní ọmọ yàgbẹ́ tàbí kọ́ ọmọ tọ̀ sínú o ihò tó fẹ́ tọ̀ sínú kí lọ́mọ sí bẹ́ẹ̀ bóyá ìjò ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́ pẹ́ nù rẹ̀ nù sí ya báyìí jíjáde tó bá jáde báyìí kọ́ wọ́n jẹ́ pé nǹkan ọmọkùnrin ní ọkọ̀ sájẹ náà ẹni pé albaul fi ṣòkókè wọ́n kọ kéèyàn ó máa tọ̀ sínú hò torí kíni lè àlà àtàdúrọ̀ hùdàwà bọ́n torí àwọn ẹranko wo lọ́mọ tí ń bẹ́ńbẹ́ nǹkan ọlọ́ṣẹ́ wo lọ́mọ tí ń bẹ́ńbẹ́ tó lè kó sùtá tó lè kó bá ọ. so eléyìí jẹ́ ọ̀rọ̀ àfáà tí ẹ wá ń tẹ̀síwájú lọ wọ́n ní fàyídà kọ́dọ̀ hajjata wò bíyàn bí ya bùkátà èèyàn tán níbàámu sí àwọn ẹ̀kọ́ tí a ti ṣe àlàyé rẹ̀ fún wa kọjá ń ìfẹ́jìmára bíi tàlàfàtì ahjar kéèyàn ó fi òkúta mẹ́ta kéèyàn ó fi ná ibi tẹ́gbìn tó gbà jáde òkúta wà náàwìyá àtàwọn tó bá fara pẹ́ bíi ewé bíi aṣọ àkísà toilet paper àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ṣe pé tónkìl màhálà tó lè sọ àyè ibi tẹ́gbìn ti jáde ń tó lè sọ di ntọ́mọ. yẹnni pé súnmọ̀ sẹ́ńjì àbẹ̀lẹ́mà lẹ́yìn tí yẹn bá kọ́ fi òkúta àbẹ̀wé tí yẹn bá fi tún ojú ara ṣe tán wọ́n fẹ́ kéyìn òtún wá lo omi lẹ́yìn rẹ̀. àfẹ́wà ni wọ́yẹ́kì alẹ́kìtìsọ́rọ̀ àlà àhàdéyìí mà wọ́n ní tí yẹn bá ṣèkánú méjèèjì náà ó táìpọ̀ mi ni kò ní májẹ̀mú ṣùgbọ́n téèyàn ọba ṣe ìtìsọ́ọ̀rù lórí ìsìnjìmáàrù táìpọ̀ kúta nìkan lèèyàn fẹ́ lò àìbẹ́ẹ̀ tí ẹ̀kọ́ ewé nìkan lèèyàn fẹ́ lò àkísà ilèèyàn fẹ́ lò àwọn àáfàá dákọ májẹ̀mú bíi méjì kan léè tí ọ̀gbọ́dọ̀ má pè síni lára májẹ̀mú aláwọ̀kọ́ ni wípé alla yata'adda bawlu aw al-ghaitu al-mawdi'a al-mu'tada yẹni pé ìtọ̀tọ̀ ọ̀tọ̀ lẹ́ẹ̀kan àdìgbẹ̀tọ̀ ọ̀yà kó o tó fẹ́ lo òkúta àbẹ̀wé ráàdì jáde pé ìtàn kọ̀tayọ bí tí ń gbà jáde nìkan bẹ́ẹ̀ náà nìgbẹ́ tó bá tẹ̀lé pé wọ́n ti pé ó yí ọ níbi nǹkan ọmọkùnrin ó yí sálẹ̀ ó yí òkè ó yí gbogbo ẹ̀ sò níbẹ̀ ń tọ́ bá lo òkúta tán ó tún lo nǹkan míì máa ó tún lo mi máa o yẹni wípé Allah yataadda al-bawl ìgbẹ́ àbítọ̀ kọ́mọ tayọ ihò tí ń gbà jáde kọ́mọ tayọ rẹ̀ ìyẹn àyè tá a ti bá sábà tọ́ba ti lè tayọ rẹ̀ ó tún lomi lẹ́yìn rẹ̀ o. májàmá ẹlẹ́ẹ̀kejì ni pé àyẹ̀kọ́nà ìṣèjìmárù bùsàlásì masahad òkúta tó fẹ́ lò tó fẹ́ fi tún abẹ́ ṣe lẹ́yìn ìgbà tó tábà lẹ́yìn ìgbà tó ṣe gbọ̀nsẹ̀ àbí tó ṣe ẹ̀yọ́ tán kò gbọ́dọ̀ ní ní òkúta mẹ́ta ó lè jẹ́ mẹ́ta ó sì lè ju mẹ́ta lọ torí kíni حتى يصل تنظيف القبل أو الدبر من أثر النجاسة kó fi jẹ́ wípé tó o bá lo mẹ́ta àbí márùn-ún àbí méje gbogbo tí ń jẹ́ orípa ẹ̀gbin kò ní í ṣẹ́kù nǹkan kan mọ́ níta fi ní ká lo mẹ́ta ká má jẹ́ òde mẹ́ta ó lè ju mẹ́ta lọ nù o. nam قال المؤلف رحمه الله ولا يستجمر بالروث والعظام àìdán jámọ azmù ni azmù ni eegun yẹn pé tó bá fẹ́ fi nǹkan nù dé òun láti ṣàkíyèsí àwọn tí ń bọ̀ yìí ìgbẹ́ ẹran ìgbẹ́ ewúrẹ́ ìgbẹ́ ràkúnmí ìgbẹ́ màálù èyí tó ti gbẹ́ èèyàn gbọ́dọ̀ fi tábà o èèyàn gbọ́dọ̀ fi nu ojú ara o bẹ́ẹ̀ náà léegun torí pé egun ẹran táwa bá jẹ tí ò sí nǹkan kan má lára rẹ̀ o bí bá ti ń bọ́ lẹ̀ báyìí lọ́lọ́run ó ti pàṣẹ kẹrùn ó bọ́ sí lára awó ò lè rí ṣùgbọ́n àwọn tó dóúnjẹ fún àwọn ọmọ ìyá wa náà àwọn àǹjànú àwọn ọ̀jẹ̀ ń tiwọn tó bá ti àyàgbẹ́ sí àwọn Yorùbá ní imí tíntín létí àwo gbẹ̀gìrì bójú bá kù ń bẹ ọkàn ńkọ́ ṣòbí ó ti kó ọ nírira láti jẹ bẹ́ẹ̀ náà làwọn àǹjànú tí egbò ẹran tó ṣe pé ọjẹ́ jíjẹ fún ìní ó kọ́ àwọn náà nírira láti jẹ kàdáàlì kàmáà làwọ̀ náà bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó bá ní ọ̀wọ̀ àbí àpọ́nlé lára a kì í lò ó ká sọ wípé a fi tún ojú ara ṣe. wọ̀nyẹ́ fi ẹlẹ́gbẹ́ náà bẹ́ẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni wọ̀nyẹ́ fi fi gọ́sìn najasati ala albadani awi saubi awi albukati awi gairiha antazula ainuha anil mahali yẹn ni pé ààyè ibi tọ́ máa tọ̀ sí àbí àti ẹ̀yà àgbẹ̀ sí. kó tó di pé ààyè ń yí ọ̀mà á ń láti ráàlì dájú wípé ìgbẹ́hùn àkọ́kọ́ kò ń bẹ̀ nà ìtàn àkọ́kọ́ nínú kò ń bẹ̀ nà òórùn yẹn rẹ̀ bá a sì tún máa wà ń bẹ̀ tabatele kó ìgbẹ́ àbá fa ìtọ̀ tabatele fa kó láàyè ààyè ń ti di mímá làbá àfi pé wàyẹ́ fi fi nàjàsáàt ó ti tó ìyẹn lè gba tító níbi sísọ ààyè àbára àbásọ tẹ́gbìn yí nípa sísọ di mímọ́ àǹtàzúlà àìnù àánil màhálì tí ìgbẹ́hùn kan bá tẹ́lẹ̀ ìdájú kò sí gbẹ̀ǹbẹ̀ mọ́ ìtọ́ náà sì ń bẹ̀ mọ́ òórùn rẹ̀ ìbá wà ń bẹ̀ nígbà tí lè kó ìgbẹ́hùn ó ti di nǹkan mọ́nu. kí ni tó fà á lẹ́nu sáàrì hàn lam yashtarit fi gọ́sìn najasati adadan illa fi najasati alqalb torí pé òjíṣẹ́ náà ọba sallallahu alayhi wa sallam kò fún amájẹ̀mú kankan níbi gbogbo tó bá jẹ́ ẹ̀gbin pẹ́tọ̀ ẹ̀gbà tó bá tó wẹ̀ níye báyìí o ànábì ọ̀sọ́ bẹ́ẹ̀ níbi nǹkan kan àfi níbi ẹ̀gbin ajá yẹn ni pé ajá ní ìsìn lápẹjúwe yẹn gbé omi kalẹ̀ ìbá àtomi àgbá kan tájá bá ti lè ti àrùn rẹ̀ bọ̀ báyìí tọ́bẹ̀ ilé lá omi omi ti dẹ́lẹ́gbẹ̀ẹ́ nù ń ṣe léwu kọ́ pọ̀ tó ti dẹ́lẹ́gbẹ̀ẹ́ kí láwàá ṣe a kọ́kọ́ yí omi dànù náà tábà yí dànù a wà fọ abọ́ àbígbá àbágé àbíkolóbá ètí ajá tó tẹnubọ a fọ lẹ́ẹ̀méje ó láàhùn nàbì tọrọ ìfọ àkọ́kọ́ yéèpẹ̀ ńlá fi madada, ńlá fi sá abọ́ kó lè bàmọ́ dáadáa èèyàn yèèpẹ̀ fọ lọ́la kọ̀kọ́ a wà lẹ́ẹ̀mẹ́fà ọjọ́ méje kódà ní ẹgbàá wọ́ọ̀rọ̀ mi ẹ̀mẹjọ ní ẹni àáfọ̀ so lẹ́yìn ìfọ̀ àkọ́kọ́ pẹ̀lú iyẹ̀pẹ̀ àwọn àṣànù lẹ́ẹ̀méje ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n dínú ẹgbàá wọ́ọ̀rọ̀ méjèèjì ni wípé ẹ̀méje láàfọ̀ ìfọ̀ àkọ́kọ́ tó ń ti iyẹ̀pẹ̀ mẹ́fà tó fẹ́ kù àṣànù ni. kí wọ́n ní hikma tánàbí sọ wípé kájábá tẹnubọ̀ nǹkan àbíkásá fọ̀ lẹ́ẹ̀méje ìní òtòdì nǹkan náà hikma kò ètè yá wọn sàbẹ ṣùgbọ́n lásìkò tá a wà yìí àwọn oní àwọn onímọ̀ sáyẹ́ǹsì nkankan wọ́n wá ṣe ìwádìí ṣe ìwádìí ṣe ìwádìí wọ́n á rí wípé àwọn microbat kan àwọn kòkòrò àìfojúrí kan ó ń bẹ níbi tó ajá lẹ́yìn tó ti pé ojú lásán ò ṣe é rí àbíkẹ́yọ̀ tó lo nǹkan mi lè yóò fi lè rí àwọn kòkòrò léèkì èsì ìtètè kú ọ̀nà tó sì dáa jùlọ láti fi poró ẹ̀ òní kéèyàn lóye pẹ̀ tàbí àwọn kẹ́míkà míì léyìí tí máa ń sọ nǹkan di mímá so dókítà àgbà ńlá níbi jẹ́ sallallahu alayhi wa sallam. afáwa ni wọn àdá májẹ̀mú kankan fún ọ ìní pé àyè ibi tẹ́gbìn ẹ tọ́ba ti lè yí tọ́ba ti lè fá ẹ̀gbìn kú òǹbẹ́ ó ti di ntọ́mánu òórùn rẹ̀ ìbá wà ń bẹ́ẹ̀. àǹtàzúlà àìnùhà anil mahali yẹn ni pé ojúlówó ẹ̀gbin sáré pé o ti mú kúrò láàyè o torí pé òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam kò dá májẹ̀mú kankan fún wa tábà fẹ́ fọ àwọn nǹkan tó jẹ́ ẹlẹ́gbin kò sọ pé yìí òǹkà ayé báyìí ni ẹ fọ́ kó tó di pé yóò di nǹkan tó má. ṣùgbọ́n níbi tí a já ìṣàrọ̀ tàfíà sábà gàṣìláàtìn sọtájà bá tẹnubọ omi ẹ̀ẹ̀mejì láàfọ̀ kí a bọ́ àbí polúbá àbí báàfù àbí bàfẹ́ àwọn kótó bí ntí ọmọ ìdá àbí sọ̀rọ̀ ìkànnì fífọ̀ méjèèjì ọ̀hún tó ń ti yé pẹ̀ ńlá lò. afáwa fẹ́ ṣe àlàyé fún wa nípa àwọn nǹkan tó jẹ́ pé nǹkan ẹlẹ́gbẹ̀ẹ́ ni wọ́n. sábà máa nǹkan tó jẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ tán ọ̀nà wo láwàá gbà ká fi sọ nǹkan ẹlẹ́gbẹ̀ẹ́ di nǹkan tó ṣe wípé yí ọ̀mà láfàá fi sọ pé wàlẹ̀ àṣìyáwò najisatu àwọn nǹkan tó jẹ́ nǹkan ẹlẹ́gbin ó làwọn ti ń bọ̀ yìí o ìkíní báwòlù àdàmì yìí ìtọ́ máa nẹ́bí àdàmà ọkùnrin lọ́jẹ́ ni obìnrin lọ́jẹ́ ni ìtọ́ wa ẹ̀gbin ni báwo la ti kílẹ̀ rí òjíṣẹ́ láwọn ọba sallallahu alayhi wa sallam anábìwá nù mọ́sálásí ń jọ kan àtàwọn sàbẹ́ lárúbáwá oko kan ọ̀nà ń bẹ láàrin nígbà ọ̀yá ìtọ́ ń gbọ́n lárúbáwá oko bá a ṣe wà ní ìsìlá pẹ̀júwe ọwọ́ ara dìde ọ̀rọ̀ àlọ́ bọ́ sórí gun kan bí ọwọ́ ìsàlẹ̀ wọn ló bá bẹ̀rẹ̀ sí ní tọ̀ bẹ́ẹ̀ wọ́n fẹ́ bá ń gbọ́ sẹ́rẹ́sẹ́rẹ́sẹ́rẹ́ lómi ọ̀tọ̀ àà nínú mọ́tíláṣí àwọn fẹ́ bá wọ́n fẹ́ sọ nǹkan rẹ̀ àwọn ah, ah, ẹ̀mí àà ẹ̀fílẹ̀ o ẹ má dàtọ̀ máa ń di o ẹ̀ gbọ́dọ̀ lu ẹ̀yà àfilẹ̀ tó ń gbọ́ ọtọ̀ tán ànábì wa pàṣẹ ó ní kí wọ́n lọ fi garawa pọn omi tó bá kún wá nígbà paminde wọ́n wá rọ omi létọ̀ lórí nígbà rọ létọ̀ lórí tán tán rọ létọ̀ lórí tán ànábì wa ń sọ fún lárúbáwò kan pé inna hadhihi àwọn mọ́sálásí tó rí yálà mọ́sálásí eléyìí ni àbí mi náà la taslu li shay'in min kìí síbi tá a máa tọ̀ sí kìí sáyé ibi tá a máa dà nkẹ́ mí sí innama hiya li dhikrillahi wa salat ṣùgbọ́n mọ́ṣáláṣí ó wà fún àtẹnáti ọlọ́run ó wà fún àtikẹ́rùn wa qira'at al-Qur'an ó sì wà fún láti máa ké al-Qur'an ní ti mọ́ṣáláṣí tó wà fún nù. ẹni pé ànábì kò tí wọ́n fi àjẹ́ kò tí wọ́n fara ní ó ní ẹ̀ má máa ń di ẹjọ́ ra máa tọ́ ń bẹ láàrin ni wípé tí wọ́n bá dátọ̀ máa ń dì ó lè bí àrùn míì sí lára ẹni. ẹlẹ́ẹ̀kejì ni pé tí wọ́n bá ní káwọn ọ̀nà ní wọ́n bá ti ń nà ìtàn òní máa lójú kan yóò máa fán káàkiri sọ lára àwọn hikmanu so ẹ anabi tí wọ́n á kọ lẹ́kọ̀ọ́ gbanabi wa kọ lẹ́kọ̀ọ́ tán yìí kí lára àwọn hikma táwa shabab tá abùkátà sínú abùkátà sí adab ká ní ẹ̀kọ́ bó o láti máa ṣe nkar tá a bá fẹ́ kọ́ táwọn yẹn ń ṣe láwùjọ bó o láti kọ́ ọ́ abùkátà sí adab ẹ wà nábì ó jẹ́ ọ̀tọ̀ ó fi lára balẹ̀ nígbà ọ̀tọ̀ tán ah, ibi ọ̀tọ̀ sí ẹ̀kọ́ tún ṣe náà ó wá wo arákùnrin mọ́ra ó wá fún ní ìdánilẹ́kọ̀ọ́ wa ah, má bá àmọ́ mi ìyẹn kọ́ mọ́sálásì mọ́sálásì òye síbi tá a máa ń fà bí tá a máa ń yàgbẹ́ sí ṣùgbọ́n ìyẹn lè ka kùránì mọ́sálásì ìyẹn lè ṣe díkìrì ní mọ́sálásì ìyẹn lè ṣe tìláwà ìyẹn lè ọ̀tá kàfùbà. arákùnrin wa gbójú òkè báyìí ó ní Allahumma rahamni warham muhammadan ọlọ́run o wọ́n fẹ́ kọ́ ọ kẹ́mi kó o sì kẹ́ muhammad wala tarham ma'ana ahada má kẹ́ nìkankan lẹ́yìn àbẹ́yìí àwọn tí wọn ò sí jẹ́ àánú omi má kẹ́ wọn ọlọ́run yẹn ni pé ádàbò nu ẹ̀kọ́ nípa bá a ṣe máa ń kọ nǹkan ètò ọ̀bàdàláwò jẹ ẹ̀kọ́ lè yóò fi gbé kalẹ̀ àwọn yorùbá ní àìfẹ̀lẹ̀ kébòsí ni òjì ó dé tí òsì ó ṣe é jó ní ìbòsí o ìbòsí ìbòsí o àwọn yóò ti máa jẹ lọ́sọ́ wọn sọ pé ah ìbòsí ni wọ́n ń parí mọ̀ wọ́n ń pe ìbòsí o kí làwọn yóò ṣe wọ́n ó fà ni. níta bá débẹ̀ ni pé bọ́ọ̀lù àdàmì yìí ìtọ́ ọmọ ànábì ádámà ẹ̀gbin ni wọ́n á dúró tù ú ìgbé ọmọ ànábì ádámà lágbàá ẹ̀gbin lọ́wà wọ́n dámù tí dórí ẹ̀jẹ̀ tí ń jáde lára obìnrin ẹ̀jẹ̀ olóṣooṣù ni àbí ẹ̀jẹ̀ òbí ìkíní kejì wọn ẹ̀gbẹ́ ni. ilẹ̀ anáwó yóò fa anìdámi yẹ̀sí rẹ̀ ṣùgbọ́n ẹ̀jẹ̀ tó bá yẹ pé ẹ̀jẹ̀ díẹ̀ lọ́ra ka síyàn lásọ irú ẹ̀jẹ̀ báwọn àwọn àfáà mójú kúrò ń bẹ́ẹ̀ wọ́n lè yàn lè fi aṣọ ìyẹn lè fi kírun. ṣùgbọ́n ẹ̀jẹ̀ tó pọ̀ mífìlò adámìlì masfor gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ tí máa ń tú jáde gbùngbùngbùn lára ẹran yẹn nígbà tá a bá du ẹ̀jẹ̀ náà ẹ̀gbin ni kọ́lọ́nkọ́ sànù wa nígbà tá a wà ń kéke ní a bá dún màálù báyìí ní lóde ọ̀lọ́ ìjẹ́fẹ́ pa tó a lọ síbẹ̀ a bá ti ń pa báyìí a kàn gbé ke a kàn gbé sílẹ̀ ní tàbí gara wa a bá ti ojú ọ̀nà báyìí lóde ọ̀lọ́ a ra yọ̀ a wà lọ sí a wà lọ sí yóò àdàbí ẹ̀dọ̀ sìnkín wọn ní àmọ̀ pé ń dọ́dọ̀ àti àsárùn là ń jẹ. <laughs> ọlọ́run kọ́ sànà méke yẹnni pé wàmísìlò àdámù masfor ẹ̀jẹ̀ tí ń tú jáde gbogbogbò lára ẹran tá a máa jẹ ẹ̀jẹ̀ náà èèwọ̀ ni o ẹ̀gbin ni o dúnà lẹ́bi yabkọ̀ fìlàmì yàtọ̀ sẹ́jẹ̀ tí máa ń ṣẹ́kù nú ẹran wọlé ọ̀rọ̀kì màrúfù ni akọ́sínú tíra mẹ́yẹn ọ̀rọ̀kù ni kìí ṣe màrúfù àtàwọn ẹ̀jẹ̀ tí máa ń ṣẹ́kù lára iṣan ẹran irú àwọn ẹ̀jẹ̀ báwọn fàáyínàwó tọ́hírùn ẹ̀jẹ̀ tó mọ́ni. ìnípínà àwọn nǹkan tó jẹ́ nǹkan lẹ́mí ìtọ́mọ ànábì ádámà ìgbẹ́ ọmọ ànábì ádámà ẹ̀jẹ̀ tí ń jáde lára obìnrin tí ń ṣe nǹkan oṣù àbí tí ń ṣe ẹ̀jẹ̀ òbí ṣùgbẹ́jẹ̀ tíntín níbi ẹ̀tọ́ bá ta sí lára wọ́n ṣe àmójúkúrò fún wa níbi eléyìn ṣùgbẹ́sẹ̀ ẹ̀jẹ̀ tí ń jáde tí ń sẹ́jáde gbogbogbò ẹ̀jẹ̀ eléyìn so eh, ẹ̀gbin ni o. wàmí ni nínú àwọn nǹkan tó jẹ́ nǹkan ẹlẹ́gbẹ̀ẹ́ ni báwòlù wà rọ́wùtù kulli hayawanin muharramin akluhu. ìtọ̀ àbígbẹ́ gbogbo ẹran pátá tí a bá ṣe jíjẹ rẹ̀ léèwọ̀ ìtọ̀ tiẹ̀ náà ẹ̀gbin ni gbogbo ẹran tí a bá ṣe jíjẹ rẹ̀ léèwọ̀ bíi mùsù látòjúwe ìkookò kìnìún ẹkùn gbogbo ẹ̀ pátápátá tí a ṣe jíjẹ rẹ̀ léèwọ̀ wàsíbá tí lórí àwọn ẹranko abìjà kulluha najisa ẹ̀jẹ̀ gbogbo rẹ̀ pátá itọ́ rẹ̀ àtìgbẹ́ gbogbo rẹ̀ pátá ẹ̀gbin ni o. wa kadhalika al-mayyitat tí lórí gbogbo òkú mbètè pátá yàtọ̀ sọ́mà níbi ádámù. mẹ́ta ni ntí pa tí yàtọ̀ sí yàtọ̀ sí sẹ́dí àtòfin sílẹ̀. Si yẹnni pé wọn ò dun nílànà tẹ̀lé àtògbélẹ̀ pé káyọ̀ pẹ́ran bí adé ẹ̀rà ní ìsìn àwọn bí wọn ti máa ń pa wọn ọkọ̀ tu ọrùn ẹ̀ báyìí ni yẹnni pé gbogbo ntọ́ bá máta hatfa anfi ntọ́ bá kú fúnra rẹ̀ tí èsì pẹ́ nìkankan lọ́ pa abíyẹn ti ẹ̀ pa wọn du nílànà tó yàtọ̀ sí ìlànà tí ẹ̀dá ìsìlámù sí tó gbé kalẹ̀ gbogbo òkú mbẹ ti pátá ẹ̀gbẹ́ o àgbọ̀dọ̀ jẹ́ ìlànà ìtàtàlẹ̀ àdáni àyàfi òkú ọmọ ànábì ádámà nìkan àwa nìkan láyé sẹ́gbin wàmọ́ la nẹ́fẹ̀láwò sáílà àti gbogbo ntí ọba lẹ́jẹ̀ tí ń sàn kiri ntí ọba lẹ́mìí tí ń sàn èmi è sàn so nafsun bẹ́ẹ̀ ndì máa nà ntí wọ́n pé ẹ̀jẹ̀ rẹ̀ è sàn so eléyìí náà kò sí nù ẹ̀gbin wàsámà kò wà lìjàrá fàyínà àtọ́ yẹrọ tí èdórí ẹja àti kata abẹ́ ìṣú gbogbo ẹ̀ pátápátá nǹkan tó máa ní. èsì ní ìsìn tó bá bà léèyàn lára kì í ṣẹ̀gbìn. àfitọ́ ajẹ́ pé abárí pé wọ́n wọnú ògbẹ́ báyìí bó ṣe ń kù lára àgbẹ̀ ló bá sì yẹn lásọ aṣọ àwọn èèyàn ọ̀rá mọ́ ìgbẹ́ bẹ̀ èèyàn mà kúrò. kílẹ̀ lórí wípé ntí ọ̀lẹ́mì ntí ọ̀lẹ́jẹ̀ ti ń sàn kílẹ̀ lórí wípé kì í ṣe nǹkan àdìsí ànábì ni sallallahu alayhi wa sallam. ó ní ìdáwọ́lẹ̀dà dòbáàbò fi ìnáyè àhàdékùn bí èsì tó bá kó sínú omi ẹnìkan nù yín má ti jọ jáde fáliyò mísì òfin ma jọ jáde rìmánúẹ̀ rìmánúẹ̀ èsì ni o ni a rìmánúẹ̀ a èsì ni ẹ máa gbọ́ kílótò a ánì àrí onje oúnjẹ esimani fa iná fi ahadi jìnnà hayi ha á esi pé esin bó ṣe wà ìyẹ́ kan nù yẹ rẹ̀ méjèèjì abala kejì àrùn ni èyí sì máa ń sábà ni so èyí tó wá rí ọjẹ́ ọ̀yẹ́pẹ́ lárùn náà ti lọ́ba pé ìrọ̀ lárùn ti wọ́yọ́ bá ti rí odindi so àrùn ọmọ ajárùn èyí tí náà. yóò tún máa bẹ pẹ̀lú rẹ̀ fa inna fi ahadi janahayi shifaa torí pé níbi ìyẹ́ rẹ̀ méjèèjì ìkan bẹ́ńbẹ́ tó jẹ́ ìwòsàn wa fil akhari da'un ìkejì ń tiẹ̀ àrùn ni ẹni pé tó bá ti rí bọ̀ àtàrùn àti ìwòsàn méjèèjì ló ti papọ̀ sínú omi rẹ̀ o. طيب قال الله تعالى حرمت عليكم الميتة والدم ẹ̀rí náà lórí wípé ẹ̀jẹ̀ ẹ̀gbin ni nínú suratul maida ayé ẹlẹ́ẹ̀kẹta ọlọ́ni alimaitatu okumbete hurimatan alaykum wọ́n ṣe jíjẹ rẹ̀ léèwọ̀ fún yín wàdámù àti ẹ̀jẹ̀ tó ṣe wípé ó ń tú jáde gbòógbòógbò níbí ẹ̀jẹ̀ tí ń lò ń bẹ̀ mutlaku ni ṣùgbọ́n níbòmíì ó wà muqayyad àwọn àfọ̀ ní usul wọ́n ní yuhmalul yẹni pé tí àyà méjì bá wá tí ìka tó ṣe pé kò lóńdè ìkejì wá wá wọn fóńdè sí ètí ò lóńdè ń ìdájọ́ tí ń bẹ fún ètò lóńdè ńlá fún lápẹjù oníbí nìsín ọlọ́ni hurimat alaykum al-maytatu wa damu yẹni pé ẹ̀jẹ̀ ó kéré ni ọ̀pọ̀ ni ó ń tún jáde ni kọ̀ṣẹ́ jáde ni ṣùgbọ́n ní suratul an'am ọlọ́ni níbẹ̀ ọ̀yàn àwọn aráàlú ni wọ́n lọ kama sí ndì ọ kama sí ndì pé ẹ̀jẹ̀ tí bá ń tú jáde tí ń ṣẹ́ jáde gbogbogbò ńlọ́jẹ́ wọ̀ yìí méjì àmọ̀ wípé ẹ̀jẹ̀ tá a bá bá nínú ẹran gbà tá a bá là á ẹ̀jẹ̀ lẹ́yìn kì ṣe ìwọ̀ fún wa sọ láti jẹ́. wàkọ́lẹ̀ nàbí yìí sallallahu alayhi wa anábìyàn sọ pé al-mu'minu la yanjusu hayyan wala mayyita gbogbo ẹ̀ bá ti jẹ́ mùsùlùmí àtòkú àtàyè rẹ̀ mùsùlùmí ìfẹ́ ni ẹ̀gbin ẹni mímá ẹni mùsùlùmí hayyan ọ̀nsẹ̀mí ni wàmáyítàn àbútí ẹ̀ ti kú. yíyẹ rí lórí wípé gbogbo mẹ̀tàtù pátápátá nájísà ni ìlà mẹ́tàtàlẹ̀ àdámì àyàfi òkú ọmọ ànábì ádámà nìkan ni kìí ṣe ni kìí ànábì tí wọ́n sọ yẹn ni pé afa sọ pé àyàfi ẹja àfi tata àwọn eléyìí kìí ṣe èèwọ̀ fún wa láti jẹ yóò tẹ́ni tá a bá kàn wò nzúmọ́ yìí pé ah pé wà ní báyìí o kò sí níta fi ṣe bẹ o tòmátò pọ̀ ní tòótọ́ ṣùgbọ́n yàtá wàhálà mi nǹkan ah, ọ̀gá ẹja lọ dagamale ní odò tí a sì dà ní odò tó sì pa ẹja èèyàn lè jẹ o kò sí nínú májẹ̀mú ẹja kó jẹ́ pé ààyè láàmú kó tó ìbá àsìkò fúnra rẹ̀ yẹn kí lọ́la àwọn òkú mbètè tí a ṣe lẹ́tọ̀ fún wa láti jẹnu nínú hadith òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam sọ pé uhilla lana maytatani wa damani òkú mbètè méjì wọ́n ṣe jíjẹ rẹ̀ lẹ́tọ̀ fún wa àwa tá a jẹ́ mùsùlùmí wa damani ẹ̀jẹ̀ méjì wọ́n ṣe jíjẹ rẹ̀ wọ́n ṣe lẹ́tọ̀ fún wa amal maytatan ẹ̀rí òkú mbètè méjì tí a ṣe jíjẹ rẹ̀ lẹ́tọ̀ fún wa bá àti ẹ̀dú bá àti ẹ̀pá alihutu ẹja wàlìjàrọ́dù àti tata. wàá mẹ́dàmẹ́ ẹ wà rí ẹ̀jẹ̀ méjèèjì tí a ń ṣe lẹ́tọ̀ọ́ fún wa falkẹ́bìdò ìkíní ẹ̀bọ̀ wàtíhálù àti àmọ́ sàmàmọ́. ẹ ẹ ẹhẹn tẹ wàá mọ̀. fò pẹlẹbẹ báyìí ní bí ẹ̀dọ̀ ló náà ṣe rí wọn tẹ bá tẹ bá fi bíléèdì báyìí bí ìgbà pẹ́jọ fẹ́ já ní ṣùgbọ́n díẹ̀ ò ní jáde. sọmọ kò pèsè tí máa ń ṣe àbí lára èèyàn ni pé láti máa fọ ẹ̀jẹ̀ ìmọ̀dá lóòótọ́ ni èèyàn ní sáyẹ̀nsì o. <laughs> yẹn ni pé àwọn nǹkan méjèèjì ọlọ́run ṣe lẹ́tọ̀ fún wa ẹja òkúńbete rẹ̀ àtàyè rẹ̀ àlejẹ́ ẹ̀jẹ̀ bá àti kókó lébò sórí odò àlejẹ́ òhìlà lánàá mẹ̀tàtàní wà dàmánì mẹ̀tàtàn òkú mbẹ́tẹ méjèèjì falihut ẹja wàlìjàrọ́d àti tata tàbí èésú wàhánà dàmán ẹ e wà rí ẹ̀jẹ̀ méjì falikabido ẹ̀dọ̀ wàtihal àti àmọ́ hadithi yìí imam ahmed àti ibn majah àwọn ní àgbà wa. وأما أرواح الحيوانات المأكولة ẹ wá rí ìgbẹ́ àwọn ẹranko tó ṣe wípé jíjẹ rẹ̀ ọlẹ́tọ̀ fún wa ìgbẹ́ rẹ̀ àtìtọ́ rẹ̀ fàyínà àtọ̀ yẹrọ nǹkan tó náà ni. yáà mo lè ka irú ewu ah, àwọn ìtọ̀sórí ẹni tí mo fẹ́ fi tí mo fẹ́ fi kí ọ̀run ah, àbí kí ìyá àfọ̀ ní ìsìnkú tó le mọ́ ọ̀rọ̀ sí òkè ìṣẹ̀ mi. akálàṣe ọkàn lè fọ́ torí kí tẹ̀rán mọ̀ọ́rùn ní lára aṣọ rẹ̀ mo ti sọ̀sẹ̀ yí gbẹran àlọ́lá mi ti já àlọ́lá rí ọjà bẹ́ẹ̀ bá tẹ ìgbéyàn náà àbí tó yàn mọ́lẹ̀ àlọ́lá ọjà ẹnu kọ̀ọ̀kan lọ fọ́ ibi ibi tẹ́gbìn dàbí ni kò sínú sàwákì lòdì tó tẹ̀yìn bá ti tẹ̀tọ̀ mọ́lẹ̀ àlọ́lá yàn ti já rárá kò sínú rẹ̀ yẹni pé ìgbẹ́ ẹran ẹran fàjẹ́pẹ́ tá ń jẹ ni bẹ́ẹ̀ bí màálù ràkúnmí ewúrẹ́ àgùtàn òbúkọ àgbò àtìtọ́ àtìgbẹ́ gbogbo ẹ̀ pátápátá nǹkan mọ́ni. àwọn tá a sì jẹ́ ní ìtọ́ tiwa ẹ̀gbin aláwọ̀ kan. tí wọ́n á lẹ̀ rí lórí pé kìí ṣe ẹ̀gbin. àwọn èèyàn kan bí tẹ́ ń ṣe Islam wọ́n wá bá níbi sallallahu alaihi wasallam ní Madina pétọ́ ilé òjíṣẹ́ lọ́wọ́ àti Islam ṣùgbọ́n jáwù Madina kò bá wọn lára mu ìbàní lójoojúmọ́ àwọn òtí ẹ̀ gbádùn kankan ànábìwá ni ntọ́wà ń bẹ̀ ni pé ẹ lọ síbi tí ẹ ń kó àwọn ẹran zaka ibi tí ẹ ń kó wá sí ẹ lọ ẹ lọ mọ̀tọ̀ àti wàrà àràkúnmí wọ́n ti lọ ń tòótọ́ wọ́n mú ọlọ́run sì ní kí wọ́n gbádùn so màálù bí sẹ́ ń bẹ̀rù nínú àwọn ẹranko tó ṣe wípé èèmà ẹranko ó ní màálù ńlọjẹ kò fẹ́ẹ̀ sí nǹkan kan tó wéṣì lára màálù kò tí ẹ̀ ni awọ rẹ̀ pamọ́ ni ẹran ara rẹ̀ jíjẹ eegun rẹ̀ wọ́n tó fi ń ṣàwò itọ́ rẹ̀ agbólẹ̀ tútù fún àwọn oní islamic ní dọ́là tẹ̀ báyìí wọ́n ń pawó lọ́wọ́ ti àná. sẹ́ni pé àti tọ̀ àti wàrà àníbi yìí kí wọ́n lọ mú nígbà mú tán ọlọ́mọ fún ọlọ́làfíà ṣùgbọ́n wọ́n wá balẹ̀ jẹ́ kí wọ́n tó lọ. ẹ̀ńtánà bíbi ṣe ọdẹ tí mójútó àwọn ẹran wọ́n sì pa á tẹ́mẹ́tẹ́ ẹ̀pá wọ́ọ́rọ́wọ́ ni kìbá dáa wọ́n pa wọ́n pa nípakúpa wọ́n lé ń tèrò ògbóná èso èso èso gbígbóná wọ́n lé ń tèrò wọ́n tún wá gé ara rẹ̀ kùtùkùtù kùtùkùtù kùtù. àti màálù ni àti ẹranko ni àti dání wọ́n tún dà lọ. èkí wá kàn bá nàbí lọ́wọ́ rọ̀lẹ́ ànábi ni ah ọ̀ya ẹlẹ́ wọn lọ. tòbáwọn náà ṣe wá ṣe pẹ̀lú ẹni wọn wá ṣe bẹ́ẹ̀ fáwọn náà. ibi tá a fẹ́ lò ń bẹ̀ ni wípé ìtọ̀ ẹran tá à ń bá ń jẹ kìí fẹ̀gbin táyé pẹ́ gbin bá ní ànábì òní ní kí wọ́n lọ mú tọ̀ kí wọ́n sì mú wàrà mo rò pé yé wa o yẹn ni wípé wa amma arwatul hayawanati almakulati wa abuwaluwa wa abuwaluwa ẹ rí ìgbẹ́ àwọn ẹran ìtànjẹ yẹn ti jẹ rẹ̀ pẹ́lẹ́kọ̀ọ́ àti tọ́ rẹ̀ ní àtìgbẹ́ni fàyínà tọ́ yọrọ nǹkan tó mẹ́ni. wàmàníyù àdàmíyì tọ́ irun màníyù àtọ̀ tí ń jáde lára ẹnìkọ̀ọ̀kan wa lára ọkùnrin àbí lára obìnrin nǹkan tó mọ̀ ni bí màníyù ṣe ń jáde lára ọkùnrin bẹ́ẹ̀ ni ń jáde lára obìnrin ìyẹn àtọ̀ ètí máa ń dọ́mọ omi oríṣiríṣi ni máa ń jáde lára ọmọ ànábì ádámà ìtọ̀ ẹ̀gbin lóyún mọ̀ọ́mọ́bíyù àti wádìyù ẹ̀gbin làwọn eléyìí náà mọ́bíyù ni ti máa ń jáde èyí ò ní mọ̀gbà tí ó jáde bí o kà dìmí lẹ́yà rẹ àbọ̀ nbá yẹ lẹ́yà rẹ tagi ẹ so later on lọ́wọ́ sọ pé ah ìròyìn mímọ̀ àti wẹ́ẹ̀tì náà ò ní láti wẹ̀ kàn ra tábà ibi tó yí náà sì yà fọ́ ọba ti fọ́tán sàbẹ̀ lọ́mọ kírun rẹ lọ. wádìí ìyẹn máa ń jáde síwájú tàbí lẹ́yìn ìgbà tí èèyàn bá tọ̀ tán òun fún mi báyìí ṣeré báyìí ni máa ń ṣe tó ń bá fẹ́ jáde. màníyù nìkan onímọ̀ ń sọ ìwẹ̀ díwẹ̀ di ọ̀ràn èèyàn tó bá ti lè jáde lára èèyàn màníyù ni àtọ̀ tí máa ń jáde lára èèyàn tó ṣe pé ẹ máa ń di ọmọ bí ti ń jáde lára ọkùnrin ń jáde lára obìnrin ó mùsùlùmí ọwọ́ abójúṣe ọlọ́run ọba ó ní ya Rasulullah inna Allaha la yastahyi min al-haqqi shay'an ọlọ́run ọba ọba tí kì í ti jú láti sọ̀rọ̀ láti gbé ìdájọ́ kalẹ̀ lọ́lọ́run ọba ṣe ènìkè ìbéèrè tí mo fẹ́ bẹ̀rẹ̀ yìí ọjà mẹ́kẹ́yìn ò ti jú ṣùgbọ́n náà ọbẹ̀ yẹn ti jú ń bi òdodo nítorí kí n bẹ̀rẹ̀ nu kí ni ìbéèrè rẹ̀ níbi pé fàhálà alàlùmọ́ra àti mìngúsùlẹ́n ìdá tálàmù tóbi bá sùn tó bá lálà njó náà níwẹ̀ tí ó wẹ̀ dé ìrẹ́ òjíṣẹ́ lọ́n anábì ní náàm ìdàrọ́ àti lùmáà ó ní ọwẹ́ pẹ̀lú májèmú táyé pé ń gbòòjì ara ẹ̀ Ummu Salima ìkànnì àwọn ìyàwó ànábì ó ní ah ìyá Ummu Sulaim fàdákùtì nìsá ó dójú tàwọn obìnrin ó sì káwọn ọkùnrin ọwọ́ ọmọ rẹ̀ pé bá bí a ṣe ń jẹ́ lọ́sì àbí a ṣe máa ń ronú pa wa àwọn náà tún ronú pa wọn ìtumọ̀ fàdákùtì nìsá yìí sì ni pé àtọ̀ tó bá jáde lára èèyàn ẹnu àwọn àfọ òkò lé lórí ṣé màníyù tó bá jáde lára èèyàn fẹ́gbin ni àbí kí ìfẹ́gbin ọ̀rọ̀ àkọ́kọ́ wọ́n lẹ́gbìn ni tí èbá sẹ̀gbìn ọlọ́run ti apá láti pé ká máa wẹ̀ aṣọ tó bá dà sí ká ọba jáde ká sí wẹ̀ ni tí èbá sẹ̀gbìn kìbá ti pa á láti láti ṣe bẹ́ẹ̀. àwọn míì tún wá fojú wò wípé mà ní yú èsẹ̀ mi o torí pé ń bẹ̀rẹ̀ lọ́run ti dá ọmọ ànábì ádámà ọmọ ànábì ádámà sì ní ní pàtàkì jùlọ mùsùlùmí tọ́yì ìbànújẹ́ wọn mẹ́yìí ta à ń sẹ̀ ní àbá ẹni mímọ́ ni wá àti pé ànábì sallallahu alayhi wa sallam tí màníyù bá dà sára aṣọ ànábì ọmọ Aisha radiyallahu anha ìkànnì méjì ni wọ́n ń tọ́ba ti gbẹ àwọn èèyàn pọ̀ mọ́ àwọn ọkọ̀rọ̀ àfọwọ́ ti màníyù ń dànù ni tó sáyé pẹ́ gbẹ bá ni wọ́n fọ̀ má ti fọ́ sí un àti fi gbẹ sùmọ́ tó tutù àwọn máa fọ̀ yẹn wípé tẹ̀ǹpá àfa àti sọ wípé táwọn àfáà bá ti sì ya pa ẹnu ń bi ọ̀rọ̀ kan àwọn òní máa kó gbogbo ọ̀rọ̀ wọn tí a bá sọ àwọn òní kó wá èyí tó bá tẹ̀ wọ́n nìkan làwọn máa mú wá ìní àfisọ́n bí wípé wà níyì àdàmì yìí tọ̀ yẹrùn àtọ̀tọ̀ bá jáde lára ọmọ ànábì ádámà nǹkan tó mọ ni o. afọwọ́ amẹ́rìí wá wọn ni káàní nàbí yìí sallallahu alayhi wa sallam yaghsilu rutbahu ànábì máa ń fọ aṣọ tí màníyù bá ń bẹ sumaisha ni àdìsí fẹsẹ̀ múlẹ̀ pé wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ bí àríwáyà mi ò tún wá lé nínú náírà làwùtọ́. wọ̀nyẹ́ furuukù yá dé sáwò fáwọ́kà ṣe àyídá àkàwò tí yẹn bá ti nǹkan ó fara káàrẹ̀ nù ìnáwó àná bí wọ́n fọwọ́ sí tọ́ba jẹ́ pé ó bá ti gbẹ nǹkan ó lè fọ́ gbà sọ́run kó gbé báyìí àti kọ́ ọ̀la fọ́ ti ìdí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dànù wàbáwòlè gùlámì sọ̀gìr ìtọ̀ ọmọkùnrin kékeré tí ò tí ì jẹ nǹkan kan ju pé ọkàn mu ọyàn ya rẹ̀ nìkan lọ ìtọ̀tọ̀ bá tọ̀tọ̀ bá jẹ́ kùnrin bá ní ara fún mi wẹ́ẹ̀tì ẹ̀ báyìí mọ̀tẹ́ kóbìnrin ni ọ jẹun o kò tí ì máa jẹun o gbogbo ìgbà ìtọ̀ rẹ̀ a máa fọ aṣọ ni wàbáwòlè gùlámì sọ̀gìrì ìtọ̀ ọmọkùnrin kékeré alladhi lam ya'kul ta'ama tí ò tí ì máa jẹ oúnjẹ lè ṣáwà fún ìgbádùn yakfi ìdádìhù káàrà bomi wẹ́ẹ̀tì ó ti tó. kama qala nabiyyu sallallahu alayhi wa sallam bí ànábì bó ti sọ pé yuksalu min bawlil jariya tọmọbìnrin tó bá tọ̀ sí ni láṣọ àáfọ̀ aṣọ ni o wa yurashu min bawlil gulam wọ́n sáré pé ọmọkùnrin tí ò tí ì máa jẹun ńlọ́bà pẹ̀sì ni láṣọ sòrò aṣọ bẹ́ẹ̀ ààbòmí á fi wọ́ ẹsẹ̀ lé o. wà ìdàzá àlàtì àìnù nàjẹ́ àṣà ti tọ́ ọ̀rọ̀ bí ẹ̀gbin tí ń bẹ lára aṣọ tàbí lára èèyàn tàbí lára ilẹ̀ tí yẹn ti fẹ́ kírun tẹ́gbin bá ti lè kú mẹ́ báyìí ayé ń ti dà àyè tọ́ mánu. wà lámìyàdó rọ̀bà kọ́ láwùn yẹn ni pé àwọ̀ ìgbé àdótọ́n àwọ̀ rẹ̀ bá àtún wà ńlẹ̀ bàbá ní òkú ìnira nǹkan bá wa. awèrè àìbẹ́ẹ̀ tí ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀tì kó gbẹ̀yìn ó sì rún sáyé wá sí kírun báyìí ó ti mọ́. kama qala nabiyyu sallallahu alayhi wa sallam bá nàbí ti sọ fún ìkànnì àwọn sahabiyat lóbìnrin ìyẹn Khawla bintu Yasar fi damil haid. ìyá yìí wá bá nàbí onítọ̀ eré òjì tẹ́lọ̀ fún bá ṣe nǹkan oṣù aṣọ kan náà ló ń ní aṣọ tó ń fi ṣe nǹkan oṣù nígbà tẹ́jẹ̀ bá dá iná lòun ó sì wà tó wọn ó fi lọ kírun tí kò wọn á máa jẹ́ ọgbẹni àbíbò àníbi wàá sọ pé yẹ̀kí kàlùmá ó wọ́lá yàdúró ka àṣàrò tó bá ti fomi fọ́ orípa rẹ̀ bá wà ń kókó nira nǹkan bọ̀ àníbi gan sallallahu alaihi wa sallam tíjẹ́ ní bàbá ń bẹ lára aṣọ ànábì màmá ayé sàwọ́ wọ́n bá ti fọ̀ tán báyìí ànábì èsì gbé wọ̀ wọ́n lọ mọ́sálásí lọ kírun sallallahu alayhi wa sallam. tó bẹ́ẹ̀ tí nítorí àtọ̀rọ̀ kó ń fẹ́ jẹ́ ọlọ́lá ọlọ́yìn bá ṣe lọ́lọ́lá ṣùgbọ́n faramakọ́ jẹ́ ànábì ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ so kò gbọ́lá fún ọjà tí ó ní ọ̀la mọ̀rọ̀kùn bí ó ṣe máa ní nírọ̀lẹ́ inú labarò lọ́hùn nítorí apẹ́ bẹ̀rẹ̀ lónìí torí àwa tí àti ìmọ̀bi tí tá àti ìmọ̀ venue tuntun ló jẹ́ kí apẹ́ so aago márùn gẹ́gẹ́rẹ́gẹ́ so ni àbí ìnìjókòó máa bẹ̀rẹ̀ so láti wà ń bí so tọ́ba quarter to five àbí so quarter to five so ẹjọ́ ká fi tọ́ka ní ijọ́ mẹ́jọ àwọn tí wọn bá ti gbọ́ pàtó wà ń bí ẹjọ́ dé etí gbọ̀ngàn làwọn èèyàn láwọn ò rí kíní láti bí ọ̀sẹ̀ méjì wọn làwọn ò rí ok bá mi sẹ́ndẹ̀ẹ́. سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وقف جزاكم الله خيرا kí ọlọ́run ọba kíráàkùn kẹba san àwọn ọ̀sáàsù wa ní ẹ̀san olóore àwọn ilé tí wọ́n bá wa sọ ní dédé àsìkò náà ọlọ́run jẹ́ kó wúlò fún ẹnìkọ̀ọ̀kan wa ní báyìí a máa ka náà. tíra tí wọ́n ní ká fi tóra wa létí pé torí pé bá a ṣe ń ṣe ń dè ìdánilẹ́kọ̀ọ́ lọ nǹkan nǹkan àkọ́bà tó lè máa wọ̀ wá létí dáadáa tíra tí kà ọ wà lárọ̀ọ́wọ́ tó tó bá nìdí ẹ̀ kí wọ́n yọjú sí àwọn elétò ní ìta ó kọ lọ wò nígboro fẹ́ rà manihaju wata fìdí ó ní pé so fáfà ní wa lọ àbí abáfẹ́ ní báyìí ẹni béèrè béèrè pé ẹ jọ̀wọ́ ǹjẹ́ nǹkan sísun gẹ́gẹ́ bí ọ̀gẹ̀dẹ̀ àbí súyà tó bà àlùwàlà jẹ́. bisimilahi alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah ní ìpìlẹ̀ sẹ̀ríà àwọn tó ti lè gba orí iná kọjá èyàn ó ń ba àlùwàlà jẹ́ ṣùgbọ́n nù hadith mi tó wá wá wọ́n ní èyí tọ́ka inú àlàámàrí òjíṣẹ́ lọ́ni wípé èyàn ò ní í ṣe àlùwàlà látàrí pé nǹkan gba orí náà kọjá ìdáni wípé ọ̀gẹ̀dẹ̀ sísọ ni bọ́ọ̀lì iṣu sísọ ni sọ wọ́n yẹn ni wọ́n ti lọ́bẹ̀ ni igbá ni àwo ni kò bàlùwàlà jẹ́ o ọwọ́ ń tó lè tí jíjẹ rẹ̀ lè bàlùwàlà jẹ́ ó ní ẹran ràkúnmí ẹran ràkúnmí ilé ọ̀kẹ́ lára àwọn mufrodati imam ahmed ní kọlọ̀mbánikẹ́ wọn ṣùgbọ́n ẹ̀rí tí ń rí lórí rẹ̀ ó fẹsẹ̀ múlẹ̀ ju tàwọn jùmọ̀wòrò lọ ẹran làkúnmí tí yàn bá jẹ́ so èyàn sàlùwàlà èyàn tàlùwàlà ṣe ṣùgbọ́n yàn sún gẹ̀dẹ̀ jẹ́ àbí yóò sún iṣu jẹ́ kò balùwàlà jẹ́ o akálà ti sáyẹ nínú kọ́mọ̀jẹ̀ pé ó tún máa tún jẹ díẹ̀ díẹ̀ ní lórí irun. Assalamu alaikum ẹni béèrè béèrè pé ṣé ènìyàn lè jẹ kọ̀ǹkọ̀ èyàn lè jẹ kọ̀ǹkọ̀ èyàn lè jẹ kọ̀ǹkọ̀ ọ̀pọ̀lọ́ nìkan ní à pípa rẹ̀ léèwọ̀ fún wa láti pa kámẹ́tẹ̀ wá sọ pé ó tiẹ̀ wá jẹ kọ̀ǹkọ̀ yẹn lè jẹ bíbọ̀ rẹ̀ ètí ètí gbẹ̀hún ó sì máa ń dùn dáadáa ju èyí tó ti lọ ẹ bá ti jẹ́rí. náà assalamu alaikum ẹni béèrè kò sí alẹ́ fi kún rabbana wa lakal hamdu pẹ̀lú pé ká sọ pé allahumma rabbana wa lakal hamdu. gbólóhùn rabbana wa lakal hamdu tàbí eh, rabbana wa lakal hamdu ọ̀nà mẹ́rin lálẹ́gbà láti wí kò sí ìta lò ní mẹ́rin ta lò allahumma rabbana wa lakal hamdu allahumma rabbana lakal hamdu rabbana wa lakal hamdu so mẹ́rin alẹ́ wí kò sí ìta wí asana lọ́yẹ̀rẹ́ ìkọ́. ẹni béèrè béèrè pé kí ni ìjìyà tí ó wà fún ẹni tí a sálámà sí tí kò dáhùn àti pé ẹni tí ó sálámà kí ni kí o ṣe. ẹni tí ń bá sálámà sí tí ò dáhùn kéèyàn sálámà sí ọmọ àyèyàn tó jẹ́ mùsùlùmí súnàní sùmọ́kọ́ dáhùn ọ̀ràn yẹn ni tí ọ̀bá wa dáhùn wọn kọ ẹ̀ṣẹ̀ lẹ̀ fún un hakul mùsùlùmí ní ẹgbàwọ́ ọ̀rọ̀ kan khamsa ìwọ mùsùlùmí ojúṣe mùsùlùmí sọ́mọ ìyá rẹ̀ tó jẹ́ mùsùlùmí ànábì ní márùn lára rẹ̀ rọ́dù sàlám tó bá sálámà sí ọ dandan dandan ọ̀wọ́lọ̀ dá lóhùn sòdí yàn bá á dá lóhùn ìyẹn ti ṣe ìyẹn ti yẹ ìyẹn ti yẹ rẹ̀ takaba ẹ̀ṣẹ̀ kan náà àwọn ẹ̀ṣẹ̀ nu sòwòlọ́wọ́ forí jà. wọ́n ti rí jẹ́ mi ló ṣe ẹ̀ńtọ́ wá sálámà sí tí ọ̀wá dáhùn kí ọba àtọ̀rọ̀ mọ̀ ń sálámà sí yẹn ìdáhùn tí ló dé ṣe ń tọ́ba dé yọ sọ. sùmọ́tà yìí pé ẹnìkan bá jẹ́ fásìkì pòkì bóyá mu sìgá àbí mu tí àbí ń rèdè ooru sọ̀rọ̀ ẹni báwọn lábẹ́ hájírò yẹn lè fi hájírò fún kí ọmọ kí ọmọ kí sọ láàrin ijọ́ mẹ́ta náà ni lẹ́yìn ijọ́ mẹ́ta èyàn ó pè èyàn ó bá sọ̀rọ̀ èyàn ó sọ ní dìtẹ́yìn àbí ṣe bá ń fún un lọ́lọ́ ní ìjọ́gbọ́ ọlọ́run àlọ́. Assalamu alaykum ẹni béèrè béèrè pé ǹjẹ́ obìnrin tí ń ṣe haidọ̀ lọ́wọ́ ǹjẹ́ ó lè wọ mọ́sálásí. obìnrin tí ń wọ tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ǹjẹ́ lè wọ mọ́sálásí bí àbí ò lè wọ mọ́sálásí. ọ̀pọ̀lọpọ̀ ń táàrí náà àwọn tíra àwọn àfáàní wípé kò lè wọ mọ́sálásí ṣùgbọ́n lásìkò yìí ó lè wọ mọ́sálásí ẹgẹ́ bá a ṣe kà náà tíra umdatul fiqh nípa pẹ̀lú lọ́tọ́ yẹ pé obìnrin bá bùkátà sí nǹkan kan nínú mọ́ṣáláṣí bí wọ́n ń ṣèdánilẹ́kọ̀ọ́ ó lè má jókòó ta ṣùgbọ́n pẹ̀lú mẹ́jẹ̀mú kó ti lọ ètí a máa ń lò kí èdè kí kẹjọ jáde bí apáàdì nǹkan kan yóò ti lò so ntí àmì sọ́kókó bẹ̀rẹ̀ ọmọ wọ mọ́sálásí jókòó gangan ni wípé kí ẹ̀jẹ̀ rẹ̀ kọ́ máa ń là wá sá kọ́ máa bá yí inú mọ́sálásí lára àwọn hikman sùmọ́ lásìkò yìí tó jẹ́ pé àwọn obìnrin ti ń lo àwọn nǹkan tó ṣe wípé tó bá fi sí ara báyìí ẹ̀jẹ̀ onírin bí nǹkan sí pé yóò tẹ̀ sọ pé òun ó tẹ̀ wá kan so obìnrin lè wọnú mọ́ṣáláṣí láti gbọ́ lẹ́kṣọ̀ kùránì ni ọ̀kan ní fi ọ̀wọ́ kan náfìlà ni kọ̀ọ̀kan ní yàn so tí èdè pé yóò mara so kò sí ní tó burú fọ́ọ̀mù láti wọnú mọ́ṣáláṣí láti wá gbọ́rọ̀ lọ. assalamu oníbèrè béèrè pé ǹjẹ́ aṣọ tí ọmọ tọ̀ sí tàbí ọmọ tí wá tọ̀ sí àti wá fomi fọ̀ ǹjẹ́ alifasan kírun bẹ́ẹ̀. ìyẹn ní fi kírun kìí fi mẹ́jẹ̀mú mímá aṣọ oníkọ́gbẹ. mùrùkọ́ aṣọ fún ànábì sọ́lá àlọ́sọ́lá tí ń jẹ́nà bá dà sí bí aṣọ ànábì màníyù. màá yẹ sọ ọ̀fọ̀ tán báyà níbi yóò sì fi yóò sàn wọ̀ ọ́ lọ mọ́tíláṣí lọ kírun so kò sí ní tọ́jú. asana lẹ́lẹ̀ ikùn. wọ́n ní béèrè béèrè pé tí ènìyàn bá wọ jánábà tí ènìyàn yóò lọ kírun lẹ́sẹ̀kẹsẹ̀. táyé pásíkò òrùn bá ti tó èèyàn lọ kírun pásíkò òrùn ọba ti tó ọba ti kọ́ fẹ́yìn náfìlà ò lè ṣe náfìlà mọ̀kòtì ní májàmú pé èèyàn bá ti awọ náà yìí tí èèyàn ti wọ jánábà tán kó sì lọ kírun rárá ahsan alaykum ẹni bèrè bèrè pé jọ̀wọ́ sí ìran àkọ́kọ́ ni a ti sọ as-salatu khairu minan nawmi ni àbí ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ méjì làwọn àfáà sọ ń bẹ̀ ṣùgbọ́n ìtọ́tẹ̀ wọn jù ní wípé níbi ìran ẹlẹ́ẹ̀kejì ńlá ti ṣe as-salatu khairu minan nawm àáfẹ́ kan bíi tíra yìí náà pẹ̀lú àwọn èrè. assalamu alaykum ẹni bí rèpérèpé kíké kuraani jẹjẹ àtàlùsókè ṣé bákan náà ni ẹ̀san wọn bákan náà ni ẹ̀san ládá. tí èèyàn bá wà níbi tí èèyàn ò ti ní dí àwọn èèyàn lọ́wọ́ tàbí ti tí èsì páwọn èèyàn ń pariwo ń bẹ̀ èyí tó dáa jù ni kéèyàn ka Kùránì sókè tọ́ba kà ókè ibi tó wà àwọn àǹjànú tí wọ́n jẹ́ mùmínì wọ́n lè wá gbọ́ ó sì lè tara wọn gba ládá sórí tó wá jẹ́ wípé àwọn èèyàn ń pariwo ń bẹ̀ àbáwọn kan kírun jẹ́jẹ́ jẹ́jẹ́ nẹ́fẹ̀ẹ́ kàkà Kurani, wọn tá a bá ka òkè ńbẹ náà so èyàn ti di èyàn èyàn ti èyàn ti di ẹsẹ bígbà tí èyàn ń yẹ pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run ló ṣe rí torí pé tí wọn ò ti ní tẹ́tí gbọ́ ló fi ń kà òkè so Ọlọ́run rẹ. asanalẹ́rẹ́ ikùn ẹni béèrè béèrè pé ṣé èyàn lè jẹ ejò tàbí àǹtà. ìyẹn lè jẹ àǹtà ejò nìkan lè yìn ò lè jẹ ojúṣe náà bá sallallahu alayhi wa sallam sọ pé khamsan yuqtalna fil hilli wal haram àwọn ẹranko bíi márùn kan bẹ ọlẹyẹ náà nù ìyẹn lè pa wọn lásìkò ìyẹn lè pa wọn Mẹ́kà ìyẹn lè pa wọn nílé Ọlọ́run ní haramu ìyẹn sì lè pa wọn tí ẹ̀ bá ń ṣe ájì àbẹ́yìn òtí ẹ̀ ṣe ájì àbẹ́yìn òtí ẹ̀ ṣe ní haram tó lára àwọn tánàbí wàá dáàkọ lára ẹni ejò ńlọ́wà tó ní ẹgbàá wọ̀rọ̀ mi ọkà kéèké ọkà mọ́ tó kọ́tàlà ló wí ẹran tí yìnyín ọba jẹun èlò kọ́tìlò fún mo rò pé ti yé dábòhò ẹni a máa lò fún ṣùgbọ́n ibẹ̀ làwọn afọ àti àwò wípé èèwọ̀ ni èèyàn dé ìwọ ẹnu àwọn afọ kò sùnmọ́ lọ́dọ̀ àwọn hànàbílà ejò kò sí ní tí yìnyín máa jẹ torí pé àwọn táwọn lọ́dọ̀ àti ẹ̀ka kò ń hà bí sà ńlẹ̀jọ wa mo rò pé ti yé nínú àwọn ẹranko táwọn lárúbá ti ń kà kún ẹgbin lára ẹlẹjọ ìlọwà yàtọ̀ sí lẹ́yìn oní àtún ní eyín ọ̀gbà tó lè fi sèyàn ní ṣùkà so ejì ó sẹ́nà tí tí mùsùlùmí lè jẹ́ o wọ́n ní ah ó dùn sí ẹsẹ̀ bá rí báyìí awọ ẹran ara rẹ̀ báyìí bí ẹja ni wọ́n lè wọ̀ ní nǹkan ọlẹ́ran ara rẹ̀ bí ẹja ni. asanalaikum ẹni bèrè bèrè pé kí ni ojú tí islam fi wo sọ́lọ́tò kọ́sàr tó lọ báyìí pé kírun kí o sì gún ẹran tí a sì mọ̀ pé ìdájọ́ irun kò tí ì dé àti gígún ẹran irun ò tí ì dé àti gígún ẹran. ìtì mẹ́nu sọ́lọ́tò kọ́sàr ni pé ọlọ́run fi ń bànà bí ìsọ̀rọ̀ nípa ẹran ọdún iléyá ni àwọn àfáà mú àwọn ìdájọ́ tó pọ̀ láàrin o lábàjọ́ tẹ́ mú bẹ́ẹ̀ ni pé fàṣọ́lì lè rọ́bíkà tó bá lóòjọ́ ọdún ìrun láàkọ́kọ́ kí yídì láàkọ́kọ́ lọ kó tó di pa àmà wa pa ẹran wa kó tó di pa àmà dùn tàbí kó tó di pé àgbọ̀n lọ́la kù mí. sọ̀rọ̀ tó ń tẹ́ gbàlérò nù sọ fàṣọ́lì lè rọ́bíkà wà ní har fẹ́ẹ́kì wà ní har lè bá ti gbàlérò ọ̀nà méjì ni a tún sí àwọn kan tún sí pé fàṣọ́lì lè rọ́bíkà kírun fọlọ́run àwọn kan tó bá wọn ṣùgbọ́n èyí tọ́tọ̀ ọ̀dì ni pé wọ́n ní har ẹran léyà rẹ kò mú ẹ wáyé pẹ́rẹ́ àkómi kò dùn ẹ bá jẹ́ bíi àgbò àbí màálù àtàwọn ẹran yòókù náà. aṣọ nàlẹ́ rẹ̀ òkun ẹni béèrè bẹ́ẹ̀ pé síyàn lè ṣe táyà mọ́mù fún jánábà. tí abálẹ̀ náà àwọn okùnfà tí ó sì kéyìn o ṣe táyà máàmù ìyẹn lè lò fún jánábà náà kì í sàlùwàlá nìkan là á máa lò fún. bẹ́ẹ̀ lápèjúwe ọgbẹ́ kan bẹ lára èèyàn ìwọ̀n ń bẹ̀rù pé tí má ní kí n lọ wẹ̀wẹ̀ jánábà pẹ̀lú ọgbẹ́ tí ń bẹ lára mi tí ì ní kú báyìí. àwọn sàábé ànábì ọ̀ràn àwọn sàábé kan níṣẹ́ tó ẹnìkan ni wọ́n wá ní jánábà ó sùn ọ̀ lálàá nígbà tí ó di báyìí ara ẹ̀ tutù kẹ́tọ́ ti dènà kọ́wẹ́ wa á bẹ̀rẹ̀ àwọn yòókù rẹ̀ wípé ẹ̀dá kan ǹjẹ́dẹ́ fún mi láti lo láti ṣe mara ilé pẹ̀lú ah rárá o òsì mi kò sí ah òsì lẹ́kùn kankan o ah ọ̀ọ́wẹ̀ o ah ń bẹ lórí mi ah ọ̀ọ́wẹ̀ ni o so ó sì wẹ̀ nígbà ọ̀wẹ̀ ó sì kù mú abẹ́bẹ́ ànábì wọ́n fún ànábì ni ah èsì pa ìwòsàn àìmọ̀kan ṣé béèrè kọ́ ni ntí òye yìí tẹ̀ mọ́ ń parẹ̀ ẹ̀ sì wá bí mí léèrè bí a èsì pa a èsì pa àkọ́ ọ̀tàlàmù lọ dáná bí wínú yẹnni pé tíjà náà bá mẹ́ lára èèyàn ìyẹn lè lo ìmọ̀ràn ilé pẹ̀ yàtọ̀ sí lẹ́yìn ìkànnì àwọn sàbẹ̀ amúrùbọ́nù ìrántí amúrùbọ́nù ti ń ṣe olójẹ́ àmì èrò fáwọn òun àtàwọn katana bí ọ̀ràn níṣẹ́ ẹ bá sì jẹ́ àmì òrùn náà ní oṣù iwájú kírun amúrúfún náà àfẹ́fẹ́ tó ń gbòdì ní lóru ó sùn ọ̀làlà bàtí ó jìdá yìí ti kún fún a kò sí mínísì méjì ó tún sì mú lóru ó ya ara ti táyà máàmù ń gbòdì táyà máàmù ó kírun nígbà dé màdínà pẹ̀tọ̀ eré òjíṣẹ́ lọ́run báyìí ká sà báyìí ká anabi ni tó ṣe dà yẹn ni pé kìí ṣe àlùwàlá nìkan lèyẹn máa ń ṣe táyà máàmù fún tí ẹ máa ti ṣe táyà máàmù bẹ́ẹ̀ fún àlùwàlá èkírun fún ìwẹ̀ èkírun kò ní í ṣe àdápadà irun yẹn mọ́. hasan alaykum lábẹ́ ìbéèrè náà jẹ́ ẹni tí ó ní jánábà láti àní olùsítáyà máa ṣé táyà mọ́mú ti wá gbé ìwẹ̀ ni àbí tó bá ti láǹfààní àti ìwẹ̀ yóò wẹ̀ padà. táyà náà arọ́pò lọ jẹ́ fún àlùwàlá àti fún ìwẹ̀ tó tó bá ti lè wẹ̀ táyà náà ó ti dúró láàyè pé ó ti mara náà nù kò bùkátà sí pé ń bọ̀ bá wọ́ mi kọ́mpútà bí ìsìnjáwò àti ìsìnjì márùn ni ìyẹn bomi ní ìsìnjì tábà ó ti wà ń mara nù bó tilẹ̀ jẹ́ pé ìfàǹfà ń bẹ lọ́dọ̀ àwọn àfáà pé táyà man ti mọ bí olè sọ láti lọ́jẹ́ ni àdúrọ́ fún lílẹ̀ hadath tí máa ń mú ẹ̀gbin kú lára ni àbí yóò kàn sọ ìrun kíkí dẹ̀tọ́ lásán ṣùgbọ́n ìfẹ́ tẹ̀wọ̀n ni pé yàrfà ń ànàjàsà kí sọ kíkà ń sọ̀rọ̀ dẹ̀tọ́ nìkan ẹ̀kọ́ lọ́dọ̀ àwọn tẹ̀sán pé ń sọ̀rọ̀ dẹ̀tọ́ ni ìtumọ̀ rẹ̀ ń gbọ́ wá rú mi ọ̀ padà wẹ́ọ́ ṣùgbọ́n lẹ́yìn bó ṣe jẹ́ nù. asanala ire iku ẹni bèrè ìbéèrè sí jẹ òkú ẹran tàbí adìẹ. mùsùlùmí jẹ òkú ẹran o òkú adìẹ mùsùlùmí yẹn jẹ o ẹran rẹ tó kú bó ti wò kó rẹ ọba tíyan ọba tẹrin lọ́jẹ̀ ní ọ̀tà tó twenty five thousand ah, ah, ìkíní ọ̀gbọ́dọ̀ ta ìwọ náà jẹ́. ntọ́ba ti lè kú tí ọ̀bọ̀dọ̀ òkú mbẹ́tẹ́ ni mùsùlùmí ọ̀bọ̀dọ̀ jẹ́ wallahu ta'ala a'lam. níbi ni a ti dẹnu dúró fún ti tòní abẹ́lẹ́ eléyìí tí wọ́n bá wa sọ iná ìkọjọ ẹ̀kọ́ ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan wọn láǹfààní. ẹ dákun tí ó bá di ọjọ́ mẹ́jọ ẹ má jẹ́ kí á pẹ́ tí á fi dé pẹ̀lú ògbó ọlọ́run àwọn ìsọ́ọ̀sọ̀ àwọn máa bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ fún wa tí ó bá ti di aago márùn-ún gẹ́gẹ́ pẹ̀lú ògbó ọlọ́run á sì máa bẹ̀rẹ̀ ìjókòó ká sì máa dé síwájú àsìkò yìí ọlọ́run ṣe ní ìrọ̀rùn fún ẹnìkọ̀ọ̀kan wa gbogbo àwọn tí ó sì mọ̀ yìí pé ibi ìníjòkó ti ń wáyé torí àwọn kan ti ń pè pé àwọn dé mùsùlùmí àwọn ọ̀bá ẹnìkan kan bó lẹ́ẹ̀ àìsàn fún àwọn èèyàn ni ẹ dákun àwọn bí àwọn sì ní orí whatsapp láti rí mẹ́sẹ̀gì tí wọ́n send àwọn tá a bá bá pàdé ẹ dákun ẹ jẹ́ kí a wọ́n ní ká tó kí gbogbo àwa tí ọjọ́ pé bákan méjì lọ̀rọ̀ rí ó tó fi rọ àwọn kan lọ́rùn ni ó yìí tó fi lékún ládá táwọn tó gbà sí náà ni torí pé ẹnitọ́ yẹ pé bí hundred naira ní tó dé muslims tó wá di one fifty àbí one seventy kó tó náà padà sílé náà àdìpẹ̀lẹ̀ ládá àdìpẹ̀lẹ̀ àwọn táwa lè sílé náà tá a fẹsẹ̀ ẹni wa náà wa náà ní rẹ̀ أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك